síwájú Bọ́lá Ahmed Tinubu òun ni yóò sọ bí ẹni bí jàmbẹ́ni mẹ́ta tó bá wù tí wọlé wá nígbà yìí tẹ́ ti kú wá ọjọ́ ti lọ torí ó ọba tọ́jọ́ tó lè lò torí ọkọ̀ òfurufú tó gbé wá nígbà tó lè lò òkè ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin lẹ́kànlẹ́kàn ẹrù àbí látàárọ̀ wá wíwá ayé pọ̀ wálé láti rí ẹni wa ọmọ wa tó du oyè láti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ẹgbẹ́ yìí o wọ́n ní àwọn fẹ́ẹ́ ẹ ṣàdúrà fáwọn àdúrà tí ń bá gbọ́ lẹ́nu lèmi ló ṣe. àṣẹ mọ́nàmọ́ná ní ṣẹ́gun fún mọ́nàmọ́ná àṣẹ ọ̀ká ń fi ń gbé ọ̀ká ẹgbẹ́ rẹ̀ mì. àgbálúgúdú ní finú kó ṣeré àgbẹ̀ tó tẹ́lẹ̀ fi ẹ̀bẹ̀. ojú mẹ́rìndínlógún nìyẹn yìí ní tó bá sọ kúnú pé ajẹ́ wa ẹ̀yin àgbà tẹ́lẹ̀ Yorùbá ẹ̀ràn ọmọ yín lọ́wọ́ wà bá yín. ẹ̀yin lọ́balọ́ba kílẹ̀ wí ẹ fàṣẹ sí abẹ́ fàṣẹ sí. ẹni ó bá ṣe sínú oko ẹni ó bá ṣe sínú odò òun náà ní jàǹfààní rẹ̀ lóhùn ọba àtàbàtì gírí ọmọ ìdàsẹ̀ gbọ́rọ̀ wà bọ̀ òtún méjì ọ̀dọ̀ owó rẹ̀ ọ̀dọ̀ mọ̀ṣúáyé ọ̀dọ̀ mọ̀ṣúárò ìkan ńláńlá forí làlú àdáríjọ làákùtọ́ rí gidi lè tutù ọ̀nà pa ẹ jẹ́ kó wọlé kó máa káàkiri ayé kó máa tà káàkiri ayé. ìdájọ́ Abíọ́lá Ìwọ̀lá ọmọ pẹ́nu ni oṣù mọ́kànlá ló lóyún ìyá rẹ̀ tíyá rẹ̀ ò lè bí ó bẹ̀rẹ̀ sí rọbí láti aago mẹ́sàn-án àárọ̀ títí tó fi darí aago mẹ́wàá àwọn ọ̀rí bí bọ́dà aago méjìlá wọ́n máa lọ gbé sàárè lẹ́ẹ̀kan pẹ́ torí obìnrin yóò mímá kò lè bí ọmọ yìí wọ́n ti gbé sàárẹ̀ tẹ́ wọ́n sì ti gbé aṣọ tó fi sí. wọ́n wá bọ̀ kí wọ́n palẹ̀ rẹ̀ mọ́ ló bá bí ọlá ìwọlá. bẹ́ẹ̀ bá mọ erin ẹ̀ bóhùn erin ni bẹ́ẹ̀ bá mọ̀ ọ̀sà ẹ̀ ní ẹ̀ lọ́bẹ̀ Tinubu ní bàjẹ́ fún ẹ. orí bàbá rẹ orí ìyá rẹ yóò di ẹgbẹ́ gbòdò fẹ́ pẹ̀lú ògbọ́lọ́ ọwọ́ àgbàdúrà ni ẹnìkan bá wọ́ lọ́ra àdúrà lórí tiẹ̀ bá débẹ̀ kò débẹ̀ gbọ́ngbà tó kọ́kọ́ wá ló wà yẹn ní di president nǹkan ẹ̀fẹ́ wẹ́lé wa ń lò ní ẹ̀fẹ́ yìí náà dàgbà ẹ̀yin náà dàgbà o ẹ̀ di president ẹ̀bọ̀tẹ̀mí akọ́ di tèmi yìí náà.